نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدرككم الله وضع الله سبحانه وتعالى أترى صلاتكم ونبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́run tí wọ́n bá wọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba kí wọ́n bá wọn ní kálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin alàlá ilaha illallah gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọjọ́ jùmọ́ àti ó bá gbẹ̀yìn oṣù a máa ń ní àǹfààní kan àbí kejì láti béèrè àwọn ìbéèrè tí ó bá rú wa lójú yálà lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a bá mú wá nínú oṣù tí a wà àbí àwọn alámọ̀lé ẹ̀sìn tí a fẹ́ àlékún àgbọ́yélé lórí. so eléyìí náà ni ó mọ wáyé ní àsìkò tí a wà yìí torí pé ọjọ́ tèmi òun náà ni ọjọ́ júmọ́ àti ó gbẹ̀yìn nínú oṣù àwọn abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó ṣe àlékún ìmánì fún wa èyí tí a bá wí kọ́lọ̀ kó yí ó gbà níṣẹ́ olóore fún wa. níwájú ní bíbà yìí àwọn ìbéèrè tí a ti ní lọ́wọ́ òun náà ni ìbéèrè bíi mọ́kànlélógún twenty one questions òun ló ti wà níwájú ní bíbà yìí tí a bá dáhùn béèrè àwọn wọ̀nyí tán insha Allah tí àsìkò bá sì tún wà á tún láǹfààní láti lè gba àwọn béèrè tí a bá tún ní a máa rọ wá kí a ṣe sùúrù kí ká paramọ́ kí a ṣe jẹ́jẹ́ nígbàtí àwọn èsì lórí àwọn ìbéèrè yìí tí ó bá ń lọ àwọn ọkùnrin bákan náà pàtàkì jùlọ àwọn tá jẹ́ obìnrin ẹ kí a farabalẹ̀ kí a kẹ́kọ̀ọ́ ẹ kí a rojọ́ kóníkálukú wa ká farabalẹ̀ ká gbọ́ nǹkan tí a bá ń sọ kò sóore ń bẹ̀ fún wa tá a bá ń wá sí àyè ìjókòó tó sì jáde pé láàrin wákàtí kan méjì àbí jù bẹ́ẹ̀ lọ tá a bá lò àárín nǹkan kan dùnú ju pé àwa lọ eléyìí olóore fún wa kọ́nà bá Allah subhanahu wa ta'ala àmójúkúrò fún ní wa. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahabatihi wa sallam ìbéèrè àkọ́kọ́ ọ̀nà ni wípé wọ́n ní ẹnìkan sọ wípé ọ̀rọ̀ tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ nípa wípé ẹkún tí àwọn mọ̀lẹ́bí òkú tí wọ́n bá ń sun lẹ́yìn òkú wípé eléyà fa sábàbí ìjìyà fún òkú nínú sàárè wọ́n lẹ́nìkan ní hadith yẹn kọ́ kò lálàáfíà torí pé hadith yẹn takò ọ̀rọ̀ wa muhammad sallallahu ọ̀rọ̀ ọlọ́ọ̀bá allah subhanahu wa ta'ala nínú al-Qur'an tọ́lá ọba sọ pé a ní gbé ẹ̀bi ẹnìkan lórí ẹnìkejì kí ló wá dé tó fi já sí pé wọ́n á gbé ẹ̀bi ẹkún tí àwọn aráalé òkú tí wọ́n sún lẹ́yìn ẹ̀ wọ́n á gbé lórí òkú. náà èsì lórí ìbéèrè yìí àkọ́kọ́ mùsùlùmí gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ yìí pé àìṣe àyà gbangba láti máa da ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam láti máa dánú àbíkáṣáyà gbangba kí a da ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba allah subhanahu wa ta'ala kí a dánú látara wípé ọ̀rọ̀ yìí ààrí wọn fẹ́nu wọn kò nílà káyìí títí wà tó bá rí bẹ́ẹ̀ ká dánú mùsùlùmí ṣàyà gbangba lé lórí ní tí kò bá yé wọ ó súnmọ́ kó yé lòmíì ní tí ò yé ẹlòmíì ó súnmọ́ kó yé wọ ọlọ́ba allah subhanahu wa ta'ala ni ma utitum min al-ilmi illa qalilan ọlọ́run kò sí nǹkan tó wọn lọ́wọ́ bá fún wa nínú ìmọ̀ tó ju kínkínní lọ díngínní òun ni ìmọ̀ tó lọ́wọ́ tó fún wa aya nínú al-Qur'an al-Karim ọlọ́ba ni wà fawqa kulli dhi ilmin alim lórí gbogbo mọ́lẹ́mọ́ ìmọ̀ ọlọ́run ló lékè sọkátọ́ lè sọ yí pé hadithi yìí ó takò hadithi yìí yẹn ni pé ọ̀rọ̀ anábì eléyìí o ó takò eléyìí táàfì wá gbàkàndànù fún kan àbí táàfì sọ pé ayálọ̀ kùránì yìí ó takò eléyìí táàfì kọ̀ndẹ́mù kan fún kan àbí tá sọ pé ókè ayal kùránì yìí àti hadithi yìí ń kọ́ wọ́n takora wọn táfi wá gbá kan dànù fún kan kátó lè sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ èyí ó ti kà tó ti yé òun tó òun yóò ti kà ojú rẹ̀ sì nìyí yóò ti jìn ojú rẹ̀ ó ti jìn látara kíkà so àyíká ń sọ pé àdìsí ìtakọ̀lẹ̀ àyà ìtakọ̀lẹ̀ àyíká sọ bẹ́ẹ̀ eléyìí kò bá ẹ̀kọ́ mu káfí já sí pé amọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àdìsí ilé ilẹ̀ àbáyá alukur'ani mọ́ sábà fi kó takọ̀rọ̀ àwọn lọ́dọ̀ títí wa a kàn mú ni a rò pọ̀ a dẹ̀ jù sí ilé ilẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láìsí méjì àwọn mọ̀lẹ́bí àwọn ní aládàádáálẹ̀ àwọn ní àdádálẹ̀ àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá súnà ọ̀tá ànábì sallallahu alayhi wa sallam òun náà wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́nà kó ṣe wá kúrò mẹ́. náà hadith tí à ń sọ̀rọ̀ lórí rẹ̀ yìí hadith sábìtún sahih hadith sábìtún sahih fi sahih hadith tó nílẹ̀ tó sì lálàáfíà ní tó sì bẹ̀rẹ̀ lọ sahih. هو أن الصحيح صحيح البخاري صحيح مسلم حديث لا لا فيها لا يسير نجي قل لا لا فيها أندوى محمد صلى الله عليه وسلم أني الميت يعذب بما نيح عليه الميت يعذب بما نيح عليه أني أري òkú tó kú ẹkún tí àwọn ará ilé rẹ̀ náà hà òun ni ẹkún pẹ̀láriwo títí ẹkún pẹ̀láriwo ohun arò táwọn ará ilé rẹ̀ bá ṣe lẹ́yìn lẹ́yìn ikú ẹniyẹn nìyí yóò jẹ́ sábàbí ìjìyà fún òkú. àlàyé ọ̀rọ̀ yẹn nìyí kò takò ayé al-Qur'an al tabari hadith tari text o hadith matinu hadith ọ̀rọ̀ tán sallallahu alaihi wasallam sọ nìyẹn nígbà tó ń sọ ọ̀rọ̀ yìí kìí ṣe àwa ló ń bá sọ ní tààràtà àwọn sọ̀hábà ló wo ló fi gbọ́ a padà rí di mú nígbàtá bá padà sínú àlàyé àwọn àfẹ́sìn lórí hadith yẹn so àlàyé àwọn àfẹ́sìn lórí hadith yẹn ni pé òkú tó já sí pé alákọ̀ọ́kọ́ kò ṣe wàsíyà fún àwọn ará ilé rẹ̀ tí ń bá ti kú ẹ má pàrọ̀ lémi lóyè o àbóhùn gẹ́gẹ́ fún rẹ̀ wọ́n rí pòun gangan fúnra ẹni yìí kì í ṣe ẹni tí máa ń pariwo tó ti yé ó dẹ̀ ṣe wà sí àkàlẹ̀ fáwọn ará ilé pé ẹ má sọ fúnlẹ̀ mi lórí o òun gan sì máa ń ta àkò irú òkú bẹ́ẹ̀ táwọn èèyàn bá wá ń sunkún tán ń pariwo ẹkún nígbà tó kú tán tán ń pariwo orò tán ń gbára wọn lójú ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò ní ka ẹkún sábà bí ìjìyà fún un kò ní pé wala taziru waziratun wizra ọkọrọ a ní gbé ẹ̀bi ẹnìkan lórí ẹnìkejì torí pọ̀pọ̀ eléyìí ò fa sábàbí rẹ̀ ó lọ àbí ọ̀lọ́ àyà tí wọ́n lò náà nìyẹn nínú sọ́tò najmi ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni wala tazru wazra wizra ọkọrọ a ní gbé ẹ̀bi ẹnìkan ìjìyà ẹnìkan káwá gbé lórí ẹnìkejì bẹ́ẹ̀ ni láìsí èméjì lókùngbà tẹ́nìkejì ò bá ti fa sábàbí ìjìyà yẹn so òkú nìyí kò fa sábàbí ó ṣe wàsíyà àbí kò tiẹ̀ ṣe wàsíyà nígbà tó wà láyé gan òun gan máa ń ta kó ó máa ń ta kó ó kẹ́yìn tí ó wà bẹ́ẹ̀ ó kì í wá kó tán àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní ho ààyè wú wọn fàṣẹyà wọn gbára wọn lójú lè ti jẹ́ náà wọn kàbá irùdúnú náà wọn ìṣẹ̀lẹ̀ ńlá ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò ní bí òkú kò sí ìjìyà fún un ṣùgbọ́n òkú tó dájú pétọ̀ òun gan fún rẹ̀ kó tó kú ló ti sọ fáwọn má ti kú ẹ̀sùn ẹ̀jẹ̀ tó wọ́n wá kú tán wọ́n ń sun ẹ̀jẹ̀ almayitu yu'adhabu bima ní hálẹ̀ yìí tó yóò mọ̀ tọ́ sí òkú ní òǹdíwọ̀n táwọn aráalé rẹ̀ bá fi ń pariwo oró ẹkún ariwo lẹ́yìn ẹ̀ ìkànnì yẹn ok kò tí ẹ fún wọn nìyí àbóhùn gangan fún rẹ̀ àláàdà tiẹ̀ náà nìyẹn òun ti gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ tẹ́tí yẹ bá kú rúrú ha àti gbogbo ẹ̀ òun náà wá so ẹni pé kò takora wọn hadith yìí ò tako ayal Qur'an ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń sọ pé hadith yẹn dán ìfúnni hadith kí ló mọ̀ kí lọ́pọlọ ti tiẹ̀ tó mọ̀ ọpọlọ rẹ̀ ó wà kọ́ sírọ̀ kò rí ju wà myopic kò rí ju wájú rẹ̀ lọ nínú sahih muslim anábì sallallahu alayhi wa sallam máa tó ń fún wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ eṣinṣin tí eṣinṣin bá bà lé ní tá a fẹ́ mu anábì ní tá a mú káàrí bọ̀bẹ̀ a rí nínú àwọn níjọ òtúpẹ́ nínú àwọn tán pẹ̀lú àwọn ní ọ̀làjú tí wọ́n rárí ìfì tí wọ́n rọ́bí ṣe nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ ti àá because ó tako ó tako hygiene àbí hygiene ìmọ́tótó ti àá àá àwọn mẹ́ṣinṣin àájú ìyàmà ó tako ṣùgbọ́n ìgbàtígbà tígbà gúngbà tọ́jọ́ gorí ọjọ́ wọ́n padà rárí pé áá ah, ah, kò tako àdéhùn yẹn lálàáfíà kí náà sọ́sọ́ wáyé kan lálàáfíà àwọn ò lọ pẹ̀lú sánàdù o wọ́n dẹ̀ lọ pẹ̀lú mọ́tínù àbí rúwátù eh, eh, eh, rìjẹ́l rúwátù hadith àwọn ò lọ pẹ̀lú ìyún tó ń lọ pẹ̀lú ẹ̀ ni pé ó kì í wọ́n ti padà wá kàn fáàmù pé sí Kristi kan bẹ́ẹ̀ lábẹ́ kẹ́ẹ̀rí gbogbo ṣíṣe ẹbọ nú ẹ̀ táwọn rí fẹ́ẹ́ dì mọ́lẹ̀ yẹn ṣùgbọ́n mùsùlùmí gidi sódìgbà tí a bá tó ń rí tá bá tó ń rí ẹ̀là tó wà níbi nǹkan ká tó mọ̀ pé nǹkan lálàáfíà ni no innama qawlu lil mu'minina idha du'u ila Allah wa ila ar-rasul an yaqulu sami'na nígbàgbọ́ òdodo tó bá fi ń fún wọn pé ń tọ́lọ́run sọ tánà bí sọ nìyí kí ni ó sọ sami'na wa ata'na anábì sallallahu alaihi wasallam ìdá wákọ̀ azubad fi iná ahadikum tí eṣinṣin tó bá bà lé nǹkan mú yín ẹgbọ́n ó bà lé ó ní paliyakun mẹ́sòwò tẹ́ ẹ bá rí mú ẹ̀rí gbogbo eṣinṣin ẹ̀bọnú ẹ̀ tẹ́ pé àbáyàmà ni ọlọ́pàá nàbí ló sọ bẹ́ẹ̀ afẹ́dàbí ayàmà tó bẹ́ẹ̀ kọ́ bá wọ́n bá kọ́ tán ní kinní kan mẹ́dísì kan ti wà nísìnyí ló ń ṣe kinní <coughs> àwọn èèyàn ní yẹ̀wò àmọ́bìnrin fa iná fi ìṣẹ̀dá jẹ̀náìhí àwọn àhàbì jẹ̀náìhí ìkan nínú yẹ rẹ̀ dáhùn tó fi yé wà fi ákàrọ̀ sífà àrùn ó ń bẹ níbi ìkan ìwòsàn ń bẹ níbi ìkejì tó bá sì ti balẹ̀ àrùn ni ó pọ̀ sí tẹ́yìn bá wá rí mú ẹ̀kí gbogbo ẹ̀bọ fíṣì fáwọn wà mẹ́ náà bí ẹ máa lọ sí China nísìnyí lọ́dọ̀ àwọn onímọ̀ jinlẹ̀ wọ́n ti kọ̀nfàmù wípé ìwòsàn ń bẹ níbi ìyẹ́ ìkan nínú àwọn ìyẹ́ ṣinṣin sọ́wọ́ mùsùlùmí a ní ìdìkọ́dá tó pínpà tí a bá tó rí ìtìrẹ́bí ń pè tábà tó mọ ilẹ́lò kátàbá mọ̀ pé òkè rí ara torí pé in fact ìrísìn táwa mọ̀ ẹ nìyí ẹ̀sìn tún lè gbà lérò in tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ táwọn ò ti mọ̀ so ayékan lanu kọ̀nà tára bí ti takora wọn kání kíní kan takora wọn ẹni àdìsẹ́ takò koran àdìsẹ́ takò koran ẹni àwọn tí ń darí wọn àdìsẹ́ takò koran koran tó mọ̀ ké lọ́la bí ti takò sógbó àwọn kan wọ̀nyẹn ni a rí pé àìmọ̀ kan òun ni máa sábà bì so a rí pé ọ̀rọ̀ eléyìí ó níyànjú kìí dẹ̀ sí lọ́rọ̀ ẹkún nìkan lọ́rọ̀ ẹkún nìkan kọ́ ẹkún nìkan kọ́ a máa tọ́ka wípé ẹnikẹ́ni tí ó bá ní tó bá fi tó bá tọ́ka àwọn èèyàn sí ibi àdáàlú alàlàkẹ́rì kàfáàìlìhì nínú hadith mi falahu ajiru fa'ilihi yóò ní ẹ̀sẹ̀ tó bá fi ṣe so bí yẹn bá fa sábà bí dáadáa àgbà dáadáa tó bá fa sábà bí aburú àgbà burú ok ayálu kur'an gbẹ̀rin wà láti zoro wà zoro tún wí zoro okoro àbí so pípé ẹ̀bí ẹnìkan wọn ní gbé lórí ẹnìkejì kí àwọn afẹ́fọ́ tó fi já sí pé ah, nínú nínú ẹ̀sìn Islam náà bákan náà ó ń bẹ nínú òbí tó rẹ́ pé ó tara ọmọ wọná ó sì ń bẹ nínú ọmọ tó tara òbí wọná àbí sáàrùn kò alábẹ́ zúwà zúra tó wízúra ó sọ̀rọ̀ wízúra nígbà míì ó máa ń ní ó máa ń wọnú ara wọn ó máa ń wọnú ara wọn tí bá fa bí ẹ̀ṣẹ̀ ẹni bá fa bí ẹ̀ṣẹ̀ yóò gbà láàdá yóò gbà ń tó tọ́ sí lọ́dọ̀ ọlọ́run lórí àwọn tí wọ́n dẹ́ṣẹ̀ yẹn kódà bó wọn bá ṣe so oníṣókí àdìsí yẹn nìyí kò tako ara wọn. ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ṣe adájọ́ adájọ́ mùsùlùmí tó ní kápá láti sọ fún ọkọ àtìyàwó tó dá sí pé láàrin ara wọn ọkọ ti lo gbólóhùn pé mo kọ ẹ́ mi ì fẹ́ mọ́ mọ lọlé yín mi ìfẹ́ mọ́ mi ìfẹ́ mọ́ mi ìfẹ́ mọ́ ó sì ló kọjá àlà ẹ̀sìn ṣẹdájọ́ níkàpá láti lè separate wọn bẹ́ẹ̀ ni adájọ́ ní ìkàpá alfasco ìfẹ́pẹ́ ní fasco òun ni ká bà nǹkan jẹ́ ní tó sọ papọ̀ ká bàjẹ́ ká tú kíkọ̀ kan máa lọ ọ̀nà méjì ni máa ń gbà wá alákọ̀ọ́kọ́ a ní alfasku al-ikhtiyari òun lèyí tó dá sí pé tó bá wu ni òun nìyẹn máa bàjẹ́ fún rẹ ni bí àpẹẹrẹ ọkọ àtìyàwó wọ́n tí wọ́n fẹ́ra wọn ìyàwó ṣe àwọn wà kan tó bá wu ọkọ ọkọ lè kọ̀ so ikọ̀ yẹn nìyí ẹ̀kìtìyárì ni ó wu ọkọ ni ṣùgbọ́n tó bá sì wu ọkọ tó bá sì wu ọkọ náà nìyí tí wọ́n bọ́ síwájú rẹ̀ gbogbo pátá tó bá sì wu ọkọ nìyí wọ́n lè ó lè máa mánéjì ẹ lọ tẹ́tíyé tó bá wu ọkọ ó lè máa mánéjì ẹ lọ tó ti dé ẹ̀kìtìyárì. So, àbí kíyàwó nìyí kó wò pé ọkọ ní àwọn aṣemáṣe kan tí ò dáa láà fi bẹ̀rẹ̀ pé òun náà ṣe máa tó yẹn náà nìyí fásitọ̀ ẹ̀kìyárì ni ó wù ú òun ló ṣẹ̀ṣà ẹ̀ ó wù ú ló ṣẹ̀ṣà alfasku alìjìbárí kó dá sí pé àwọn méjì gan ni yìí kò wọ́n àti fara wọn sílẹ̀ sílẹ̀ gbogbo tá a bá ti ń pè ní ọkùd ọkùd ìsopọ̀ yálà olùta àtolùra ọkọ àtìyàwó gbogbo tó bá ní ọkùd nínú ìsopọ̀ ká kan pọ̀ ẹ̀hẹ́n ó làwọn fásitì ti máa ń ṣẹlẹ̀ fásitì yẹn wa wà separate oníkálukú lọ láàyè rẹ̀ so ẹ̀kìtìyárí ń bẹ ìkejì ńkọ́ àlejìbárí mo fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ wọ́n náà fẹ́ tajà fún mi èèlò ni ten thousand ok ẹgbàá mo ti sanwó mo ti gbọ́jà tẹ́ pé ti wọra wọn àbí mo lè rí ah ẹ má bẹ̀rẹ̀ dáfẹ́jọ tí pásítọ̀ wáyé ẹjọ́ mi rà mọ́ kí ló dé àfa á padà di pé kò sọ́bẹ̀ ń lé ẹni tí ò lọ́bẹ̀ ń lé ń máa ra gàrí lọ́lé mo mú ni ẹ̀bà náà fẹ́ tẹ̀ kò sọ́bẹ̀ ń lé tó fásitì kò ṣẹlẹ̀ yálà ó ti sanwó àbí ẹ̀ ti gbọ́dà fún àbí kò sí sanwó so láàrin yẹn ni yí wọ́n lè separate tó yára ni tó clear apẹẹrẹ lẹ́ẹ̀kejì ó ní pé ok, ihe ó ihe lọ sọ́jà tó máa ń tẹ ìyẹn fẹ́ rẹ̀ ẹran ìyẹn sì pé ẹlẹ́dẹ̀ máa ń máa ń lọ́ra ó máa ń pọ́n ẹjọ́ sẹ́lẹ̀ ń tẹ́lẹ́dẹ̀ kilo tó ti ó ti wá kilo lọ́wọ́ ni ah, ó rẹ̀ pé mùsùlùmí ni yìí bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ lẹ́fẹ́ haramu ni haramu bawo níbo bó ṣe ah ẹ̀hẹ́n ṣe hàn pe ọlọ́run ti bòwò yẹn jẹ́ tókìlẹ̀ kò ní ẹ̀wẹ̀ iná lága fún ọ̀rọ̀ irọ́ o alfasku alìjìbáni kò gbọ́dọ̀ ra kódà tó máa wù nǹkan láti rà tí máa wáyé bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ marriage tí wọ́n fúnra ọ̀rọ̀ ọlọ́run báwọn bọ̀ bá fẹ́ wà separated so fásitì ìdìbò àárín nìyẹn so tọ̀ tó bá ti di pé tọ́láàkù kínní tọ́láàkù rọ̀jìí ọwọ́ ọkọ ló wà tọ́láàkù rọ̀jìí kejì ọwọ́ ọkọ ló wà tó dé sí àsìn kó gbà padà ọwọ́ ọkọ ló wà kó gbà lẹ́lẹ́kejì náà ọwọ́ ọkọ ló wà tọ́ tó bá ilé di ẹlẹ́kẹta kò sí rọ̀jìí mọ́ o ti bá náà nìyẹn tàlákù báyìí nìyẹn máa ń pè kódà báwọn méjì bá ronú pé wàdà tán ní ó ti tán kò sí nǹkan kan mọ́ kódà kan bá lùjókòó kó bá wọn sẹ́tù kéèsì yẹn nìyí wọn ò lè fẹ́ra wọn. hàtà táǹkì ha ìdáwọ́jọ́ ní pẹ́ẹ́rọ̀ hàn títí tó fi lọ́kọ̀ mi tíyẹn náà sì fẹ́ ní ṣùlọ́kà tó wá sì ṣeré bí ọkọ máa ń báyàwó ṣe tó bá sì wùyẹn tó bá wá kọ ní ṣùlọ́kà ìyàwó ọkọ àná ó lè padà wá fẹ́ẹ́ so méjì péré nì tó bá fi ń di ó wá di pé tọ̀ láàrin ara ẹni nìyí ọkọ tó wá lo gbólóhùn yẹn kò fẹ́ẹ̀ níye à ń ti tọ́ ọ̀lẹ̀ ó lọ last week ó tún lọ last month ó lọ láàrin ọdún mẹ́wàá tí wọ́n fẹ́ra wọn ó ti lò ọdún kọ̀ọ̀kan yóò lọ méjì ó ti lọ bí mẹ́wàá ó ti ju ààlà ṣẹ̀ríà gangan lọ so láàrin yẹn nísìnyí yálà kọ́dí ó sọ sí kọ́dí ó sọ sí àwọn náà gbọ́dọ̀ mọ̀ yìí pé ìgbépọ̀ àwọn gan-an ìgbépọ̀ zina ni sókè láàárín àwọn tó tí kọ́dí bá wá gbọ́ à sábà mọ ipò tí kọ́dí ṣẹ̀ríyà tó wà á mọ̀ pé àṣẹ wọn le púpọ̀ tó bá ilé gbọ́ yóò separate wọn ni kò tó wá ní separate wọn lásán á tún wọ́n fún wọn ní yóò ní kí wọ́n fún wọn ní ìjìyà tọ́tọ́ torí pé wọ́n fi òfin ọlọ́run wọ́n fi ń ráre so kọ́ọ̀dì tó bá gbọ́ sí ó lè separate wọn lé lórí ó wá gbọ́ kò gbọ́ ó yẹ káwọn gbájú mọ̀ pé ọlọ́run ti separate wọn alifasu alìjìbárí ó ti wáyé láàrin àwọn méjèèjì ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní ẹnìkan mú ẹ̀rí mọ́lúdì wá wípé mọ́lídì táwọn ń ṣe ìyẹn ni àjọ̀dún ọjọ́ bí ànábì táwọn ń ṣe ẹnìyẹn láwọn sọ pé eléyìí ò dáa àdádálẹ̀ ni ó ní kò yé ni pé àdádálẹ̀ kọ́ pé súnà tó dáa nítorí pé báwọn ṣe ń ṣe nìyí ó ń dín ìjìyà àbúlà ábì ń dín kù nínú sàárè ọlọ́dún hmm? ìjìyà àbúlà ábì ń dín kù nínú sàárè àkọ́kọ́ mọ́lúd nàbí bídíà ni tó ti yé lọ́dọ̀ àwọn afá alùsùn náà wal jama'a bídíà ni kò sí àpẹnu mẹ́ báwọn kan bá dé tán lọ wájú tán lẹ́yìn tán dára wọn láàmú tán fò sókè tán gbẹ́lẹ̀ àkínẹ́ àwọn afá lórí ẹdú afá olópin ẹ̀dẹ́ká máa mọ̀ ọ́ tó ti yé tọ́lẹ́lẹ́ mi ò ní àṣàjẹ́ ọ̀nà àwọn afá alùsùnà tí wọ́n bẹ lórí àná alùsùnà tí wọ́n ṣe àṣàyẹ̀rọ̀ tí wọ́n ṣe múrídíyà tí wọ́n ṣe mọ̀tòrúdíyà tí wọ́n ti jáfún sí àjẹ́ ìtumọ̀rọ̀ wá fìdí jẹ́ kò sí khilaf láàrin àwọn lórí ìṣe mọ́lì nàbí a lè mílè mọ́ dúró pé bọ̀tẹ́nìyà náà sọ pé ọlọ́run san wọn lẹ́sàn-án níyàn ọ̀tọ̀ nìyẹn tẹ́míà náà Ibn Taymiyyah rahimahullah kò gba ṣe mọ́lì nàbí kò gba wọlé ṣùgbọ́n tó ń sọ ní pẹ́tọ̀ àwọn juhal àwọn aláìmọ̀kan tí wọ́n ṣe mọ́lì nàbí yìí tí wọ́n mọ̀ pé kò dá ikú dídí àlẹ́ ṣe pé n tó mú wọn tí ìfẹ́ ànábì ni kí ẹ sì ní ìfẹ́ ànábì sì ní iṣẹ́ ni àbí amalon kọ̀lìbí ni iṣẹ́ tó sì dáa ni tọ̀ tá a bá ti wọ́ ṣe yálà amalon kọ̀lìbí àbí amọ́lún jàtàdí tá a bá ti ṣe ọlọ́run sàn wọ́n lẹ́sàn lórí ẹ̀ so ẹ̀sán bẹ fún wọn lórí àníyàn títẹ̀ mí àsọ nìyẹn ṣùgbọ́n tí wọ́n ṣe kò wá fákọ̀ súnà so kò sí àfa súnà kan tí ó sọ pé mọ́lúdì nàbí nǹkan iṣẹ́ tí iṣẹ́ ìjọsìn tí ó dá ó bá súnà mu ni kò bá súnà mu bó ṣe wọlé kó mọ̀ ìyẹn clear ìyẹn clear dáadáa pé yóò kò sí ìrùjú ẹ pápá kan àwọn wà náà wọn ẹ ọ̀pá àdámárígún ẹ lọ wò dáadáa nítorí nínú àwọn afá àṣà ayọ́rọ̀ ni wọ́n jẹ wọ́n ṣe náà wọn afá al-sunnati wal jama'ah èyí jọ kan ẹlẹ́ẹ̀kejì Abu Lahab ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ọlọ́run ni wọ Abu Lahab tabbat yada Abi Lahab Abu tabba ni ọwọ́ rẹ̀ ó gbófo ọwọ́ rẹ̀ ó gbófo yẹn pé ọwọ́ ọwọ́ gbogbo ọ̀rọ̀ tó lóun ní. àti gbogbo ohun tó kójọ nígbèsí ayé ẹ̀ tó dò gbé àwọn kan wọ̀nyẹn nìyí yóò la òun kúrò níbi ìyọ òun ọlọ́run ọlọ́run ni wọ́n lè la ayé àkejì nìyẹn sayas lanarom dáàtà lẹ́hàbìn ọlọ́run sayas ní ọjọ́ alùkìyàmà yóò wọ iná iná tó lè tó ń dùn hei hei hei hei n tó ṣe òun nìyí ẹ̀san rẹ̀. owó lélẹ́yìí ọlọ́run ti sọ pé oyún ti parí wà murahatuhu hamalat alhatab kìí ṣe òun nìkan wọ́n ju ìyàwó rẹ̀ gánà nìyí máa ń gbé igi ẹlẹ́gùn sọ́nà títí ń kó nira báṣẹ́lá sallallahu alaihi so abúlá habib nìyí sọ nìyí káfà kan sọ yóò dín ìjìyà fún Abu Lahabi ó súnmọ́ bẹ́ẹ̀ apáyẹ̀ ọmọ ẹni tó ń pè ní Abu Lahabi àbí kò ka Kùránì àbí àìmọ̀kànmọ̀kàn ló ń dòun láàmú ọkọ̀ dájú pé wọ́n tàbí láàbì gan wọ́n jọ ń bẹ ní gúrùpù kan náà so Abu Lahabi ó kú gẹ́gẹ́ bí kèfèrí gẹ́gẹ́ bí múṣírìkì òfijọ́ kan ṣe islam rí kèfèrí ni ó sì kú lórí kèfèrí náà ṣírùkù ni ó sì kú lórí ṣírùkù náà mú ṣírùkù ni ó kú lórí ṣírùkù so kápá kan wá sọ pé ẹ mólú nàbí ìtàwọn ẹ̀ṣẹ̀ kò sí nǹkan kan tíyàn lè ṣe ẹ fi mólú nàbí yìí kò sí iṣẹ́ kankan táyì nìkan lè ṣe tí ó wà ní ìyàbú làhábì tí ó wà dẹkù àbí tí ó wà sọ àbú làhábì ní mùsùlùmí káwọn sì sọ àlùsùn náà so afáyẹ ni ó súnmọ́ gbọ́dá sí pé bẹ́ẹ̀ kò mọ abúlà tó bá lóun mọ̀ òun sì mọ tó ń sọ ṣe àní bẹ́ẹ̀ ní sẹ́ abúlà àbí sẹ́ àní yóò kó jẹ́nà ló padà wọ̀ pọ̀ ní wọ ọgbẹ́ni ẹ̀ṣì mọ́ tó <laughs> náà ti di kékeré nù torí pé ó takò ayé Al-Qur'an kiri ó takò anamani nasu kọtẹ̀rí nasu kọtẹ̀rí náà lélẹ́yìn ọlọ́run ní fẹ̀yàtì lánàárọ̀ dáàtàlá habin ìwọ́n nítorí mú ìlọ́bí tí wọ́n ń ṣe kò ní wọ kò ní wọ náà àá ẹjọ wọ papọ̀ náà ni yẹ kò sí tí ó gbà búlá abẹ́ tí ó gbà lẹ̀ kúrò níbi ìyọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó dáfà yẹn sọ ìfọkúsọ ni ẹlẹ́kẹta ìbéèrè ẹlẹ́kẹrin wọ́n ní ìgbà wo lábẹ̀rẹ̀ sí ní máa pa orí socks ìgbà wo lábẹ̀rẹ̀ sí ní máa pa orí socks ìbọ̀sẹ̀ tá a bá wọ̀. eléyìí mas'ala fiqhiyya ni tó sì jìndò díẹ̀ al-mashu ala al-khuffaini ala pe tọ́pìkì nínú tíra fíkìó wọ́n á ní pípa socks àbí bàtà tí yẹn máa wọ̀ tí máa bo àyè àlùwàlá pípa bẹ́yà kó fò ní àbí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so n tó máa ń pè é nìyẹn tọ̀ kéèyàn tó lè wọ̀ ọ́ èyí ó lè pín yẹn ṣàlùwàlá àti ṣàlùwàlá ní pípé àwa wọ̀ socks awọ sọ́ọ̀tù àbá awọ bàtà tẹ́ pẹ́tọ̀ ó bu ọ̀pọ̀lọpọ̀ ayé àlùwàlá ìyẹn ni ẹsẹ̀ wa ó bò ó ǹjẹ́ àwa láǹfààní láti pa bẹ́ẹ̀ ni yìí tá lùwàlá yẹn bá já tá a sì wà nínú ìbọ̀sẹ̀ yẹn yóò ya àwọn obìnrin ju ọkùnrin míì gan lọ ṣúklẹ̀ ẹ̀hẹ́n bó dàda sí pé àtọkùnrin àtobìnrin rẹ̀ kó mú lẹ́ẹ̀ká ok ìgbàwọ́ ala tó wá láǹfààní àti máa pa ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sùn lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó lékè ó ní pé a máa pa a máa bẹ̀rẹ̀ sí ní máa káùntì yẹn ni kí káùntì pé ok lèlèmọ̀kéyìm lèlèmọ̀kéyìm yá mú wa léyìí lá ọjọ́ kan àtòru kan a complete day tó ṣe déédéé twenty four hours òun lẹni ara alẹ́ òun lé tó ń wòye ṣe ẹni tí orí ìrìnàjò ló fi láǹfààní kó pa kó padà àfi pírọ́ọ̀dù tí ó fi pa tí ó fi pa lórí ìbọ̀tẹ̀ ọjọ́ kan àti òru rẹ̀ tààtì déédéé kí ni twenty four hours. wálé musafir ثلاثة أيام وليالهن أني نياجو òun ó pa fún ọjọ́ mẹ́ta àti àwọn òru ẹ̀ tó ti yé twenty four times three ẹ́ seventy two hours ni wọ́n fi pa àwọn ọ̀rọ̀ mi wáyé wípé kódà ó tún lè jù bẹ́ẹ̀ lọ gan ó lè ju three days lọ lọ́dọ̀ àwọn apá kan náà àwọn sùhábà ìgbà wa ni wà bẹ́ẹ̀ sí ni máa wá tó fi káùntì 24 hours ìgbà wo ni ṣé nígbà tí ó bá ṣàlùwàlá ni ẹgbọ́n mi rẹ̀ rà o ṣé nígbà tó bá ṣàlùwàlá òun ni ẹgbẹ́ nígbà mí bẹ tá a máa ń ṣàlùwàlá láì ṣe ṣàlùwàlá tá a ní ńlẹ̀ nǹkan ó já ìyẹn wọ sọ́ọ̀sì ó ṣàlùwàlá complete ó wá wọ sọ́ọ̀sì láàrin one hour o tún wá tún àlùwàlá yẹn ṣe fún rẹ̀ ṣáàkà pé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí máa káùntì síbẹ̀ yẹn ni ó wà nínú àwọn tí wọ́n sọ léyìí ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ń kọ́ ọ̀rọ̀ ìjókòó ẹ̀yìn lọ́ba ẹlẹ́ẹ̀kejì àwọn míì ní wọ́n ní yóò máa bẹ̀rẹ̀ sí ní máa pa nígbà tí ó bá níbi irun kọ̀ọ̀kan tó ti ìgbà tó bá bùkátà àti ṣàlùwàlá níbi irun kọ̀ọ̀kan níbi irun kọ̀ọ̀kan ọ̀rọ̀ yẹn náà nìyí kì í ṣọ̀rọ̀ tó mú ọ̀rọ̀ tó mú ni pé torí pé kò sí nǹkan tí ó fa sábà bíi násìlù bíbá ẹ̀fẹ́ nìyẹn bùkátà àlùwàlá gangan tó pé àlùwàlá tó wà nílẹ̀ tó fi wọ sọ́ọ̀tù àlùwàlá yẹn ti já ó wá bùkátà kó ṣe àlùwàlá míì yálà fún irun àbí fún tìláwà àbí fún àbí fún àbí okókó fẹ́ ṣe fún ṣókẹ́ tó túnmọ̀ sí pé nítàfi jìtá nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní mọ́ pa ó nígbà tí àlùwàlá rẹ̀ bá ti já tó wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ ṣe ó fẹ́ rí níwà àlùwàlá bóyá sùkòrò wá ní o àbí kí já sùkòrò bí àpẹẹrẹ èèyàn kí mọ́gírì ó ṣàlùwàlá ó wà wọ sọ́ọ̀kì ok àlọ́lá yẹn ò já tó fi kí ìṣáì ó tún sọ́ọ́rì lóru títí títí títí títí àláyẹ̀ sí wà ń bẹ̀ tó fi kí ṣubúhì ok títí títí títí tó fi lè kọ bí 10 àlọ́láwájá wọ́n fẹ́ kí zoro ó wá ṣàlùwàlá so ibi tí ó bẹ̀rẹ̀ sí ṣe káùntì nìyẹn tó ti èmi ni mọ́gírìbì ni ìṣáì ni àṣùbá ni kò ní fìyẹn sí lára calculation so zoor òun ni ó jẹ ní òbí bẹ̀rẹ̀ twenty four hours rẹ̀ torípé yamsahu ó láǹfààní àti pa fún yawman wa odidi ọjọ́ kan so a ní gbé nígbà tó ti wọ̀ ọ́ bẹ́ẹ̀ la ní gbé níbi ìrun àkọ́kọ́ tó fi kí yẹn ni irun wo nìyẹn sọlátùl ìṣá tó á gbé nígbà tó kọ́ bẹ̀rẹ̀ sí ní pa àmọ́ wọn kà lọ á pa tó bá ti pa níbi tó fún zoro ìyẹn jẹ́ wàn tó túmọ̀ sí pé táwọn bá ka twenty four hours rẹ̀ yóò bọ̀ sí pé kò ní pa fún yóò pa fún ṣubú lẹ́yìn ṣubú kò ní pa fún ṣubú mọ́ the following day tó so eléyìí ni tí yóò rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfẹ́sùn tí wọ́n ti lọ. ìbéèrè tó tẹ̀lé wọ́n ní ṣé ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ dídùn ṣó lè bọ́ sípò wípé nígbà tá a bá sọ̀rọ̀ tútù àbọ̀rọ̀ dúdùn ẹni tó ń bẹ nínú ìbànújẹ́ tó lè bọ́ sípò wípé a gbé ìnira kúrò fún láì sí èméjì ó lè bọ́ sípò rẹ̀ ló dá sí pé kì ṣe gbogbo náà ní mọ̀jẹ́ tí tamani anábì sallallahu alaihi wasallam tó bá ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ọlọ́run náà lọ́wọ́ so ọ̀rọ̀ jẹ́ kan nínú ẹ̀ ìṣe jẹ́ kan nínú ẹ̀ ní tó bá bùkátà sí tá a níkà pálí lórí làwọn ò ṣe tó bá pẹ́ tó bùkátà sí òun náà ní owó tá a sì ní àwa lo owó àwa lo ẹnu láàrin yẹn àti ìgbénira kúrò fún ṣùgbọ́n tá a bá ní kápá láti lè lo owó tẹ́ni ẹ̀ sì bùkátà sówó àwa lo owó fún àti ìgbénira kúrò tó bá yẹ pé ìmọ̀ràn òun ni ń ta ní kápá láti lè fi gbé ìbànújẹ́ ìgbèkùn tó dé bá mùsùlùmí kúrò ààrẹ náà ni so kò pọ́n dandan kó jẹ́ owó kò pọ́n dandan so ìyẹn máa lo ọ̀rọ̀ táàfi ṣìyàn ní pẹ̀lẹ́kùtù táàfi ṣe dáadáa fẹ́ nìyẹn ìbéèrè tó tẹ̀lé wọ́n ní ká ṣàlàyé nípa àwọn ẹ̀kọ́ tíyàn fi ń bá masájìdì lò àwọn ilé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala máa bá lò àkọ́kọ́ oníkàmọ̀ ìpé àwọn masájìdù gbogbo àwọn mọ́sálásí tá a rí yẹn nìyí ó kéré ni ó tóbi ni ó gùn ni ìlú wa náà kọ sí ni ibòmí kan náà kọ sí ni ọlọ́ni wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahadan gbogbo mọ́ṣáláṣí pátá tó ló wà ní ọlọ́run ló ní tó bá ti wá rí bẹ́ẹ̀ nínú ojúṣe wa fún mọ́ṣáláṣí orí àníkè ni himayatu al-masajid kó la ṣe dáàbò bò á protect yẹ tábúrò lè kan mọ́ṣáláṣí taburú tí òfin lè kàn ẹnìkan ní mọ ọkọ àmọ́ kìí ṣe ẹni tó kọ ló ní mọ́ ó ti di tọ́lọ́run ní à èmi ni mo ní èmi náà ni mo kọ́ ni mo ní tí wàá mo lè fi ṣe ìrọ́lùpa tó ti yé o lè fi máa ṣe tó wù ọ́ kódà bẹ́ẹ̀ kú wọ́n ló kọ̀ tó ti di ojúṣe fún gbogbo mùsùlùmí láti dáàbò bò lọ́rùn táwọn dáàbò mọ́ṣáláṣí òun náà ni àtẹ̀ǹdì tẹ̀ǹdì fòhà ká ṣàmójútó àwọn ilé ọlọ́run ẹ̀gbin lórí ìlànà àìmúwá ẹ̀gbin àfojúrí ẹ̀gbin àìfojúrí àgbèkúrò ní mọ́ṣáláṣí ẹ̀gbin àìfojúrí nínú ẹ̀ òun náà ní ṣíríkù àìṣe ṣíríkù ní mọ́ṣáláṣí àìṣe kúfúrù ọ̀rọ̀ kúfúrú ọ̀rọ̀ ṣíríkù ìwà kúfúrú ìwà ṣíríkù àìṣe ní mọ́ṣáláṣí. ẹ̀gbin àfojúrí tá a máa ń fojú rí bí ìtọ̀ bí ìgbẹ́ bìdámúlì haid bìdámúlì nifas gbogbo àtọ́lọ́ba Allah tó ṣe tó fi pè ní ẹgbẹ́ àgbè mọ́ṣúárì jìnnà kúrò nínú àwọn kan máa ọlọ́ni wà tó ṣe rọ̀bẹ́ tí a lè tọ́ ìfín wọlé àkìfín wọ̀rọ̀kẹ̀ ì àṣìjòd tó a mọ ilé ọlọ́run kúrò ní gbogbo tó alkufri alkọ́ọ̀lù àṣìríkì àwọn ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ kúfúrú alkọ́ọ̀lù alìbìdìí ọ̀rọ̀ bídíà agbèkúrò yẹlẹ́ máa kà nínú ìtàn pé mara wọn sọ̀hábà tí wọ́n bá náà jùwà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá lò tẹ́lá sí pé wọ́n bá kẹ́fín páwọn èèyàn kan ń ṣe ìṣe kan mọ́síláṣí bóyá dáadáa lẹ́ni tó takú ẹ̀sìn wọ́n á mú ẹgbàá wọ́n á mú kòbókò ibi tó bá wà wọ́n sì wá mọ́síláṣí wọ́n ń bóde pélé ọlọ́ọ̀lẹ́ ń rí báyìí wọ́n ṣe tó dáa fún wọn tí wọ́n sì ní gbàgbé láyé láyé anábì sallallahu alaihi wasallam anábì pàṣẹ kí wọ́n wó mọ́ṣáláṣí kan lásìkò títí ẹ̀ pé kí mọ́ṣáláṣí yẹn nìyí kì í ṣe mọ́ṣáláṣí tọlọ́hùn ó fẹ́ fi kó ìnira bá tọlọ́hùn ni ó sì nìkan wó mọ́ṣáláṣí dirar so eléyìí jẹ́kọ̀ fún wa so a mọ̀ mọ́ṣáláṣí kúrò níbi ẹ̀gbin ẹ̀gbin wo ni àfojúrí ẹ̀gbin ìtọ̀ ìgbẹ́ tọmọdé ní tàgbàlagbà ní táwọn nǹkan dábà káàkiri ń jẹ á mọ kúrò nínú kíláàsì àtàwọn ẹ̀gbin táyà fojú rí ìwà ṣírùkù ìwà kúfúrù ìwà nífàkù ìwà bídíà á mọ̀lẹ́ ọlọ́run bá kúrò níbẹ̀ lẹ́yìn náà àwọn táà máa ń pè ní ìdọ̀tí á mọ̀lẹ́ ọlọ́run kúrò àwọn yorùbá sípò nàìjíríà ìdọ̀tí ni wọ́n wọ́n lè mọ̀ bẹ́ẹ̀ ni àmọ́lé ọlọ́run kúrò bí àpẹẹrẹ pípa ẹlòmíà ní ó ọmọ ìbára ajá tàdíwá ọmọ tí wọ́n rà dé àwọn alóògbé ẹ̀ ó kàn gbọ́ àsìlè kò ní mọ̀ yóò ti rìn ó kàn jùlẹ̀ lẹ́nu so our conscious náà ni àìṣe báwọn owó tó mọ̀ báyìí pé ó fẹ́ lóòdù ní mọ́tíláṣí tó bá fi lè lóòdù tọ́ta pépà àdé tó lóòdù tán pépà nù ti sápò rẹ̀ tó bá sì jẹ́ tó bá gbẹ̀mí náà nìyí kò sí nǹkan tí kò sí kò sẹ́sẹ̀ ń bẹ̀ ẹ̀sẹ̀ ti yé ẹ̀sẹ̀ sí ń bẹ̀ àmọ́ tó wà mú tó jù mọ́ ilé mọ́tíláṣí tẹ́nìkan bẹ́ẹ̀ mú ilé yóò dà bákan náà èmi ni ikọ́ gbogbo ohun tí ó bá ti kórira tí ó bí ìkórira báwọn tí ó lo mọ́tíláṣí fún ìké ìtọkùránì ń bẹ àbí ìkénu ń bẹ àbí ìṣe iṣẹ́ olóore kan mọ́tíláṣí gbogbo ohun tí ó bá ti bí ìkórira fún wọn àyè mú wá mọ́tíláṣí lára ẹni itọ́ tẹ́tíyé lára ẹni kẹlẹ́mbẹ́ẹ̀ ìtọ́ kẹlẹ̀mbẹ̀ ó má ṣùgbọ́n ilé mọ́ṣáláṣí kọ́ níbi táwọn máa ń tù ú sí tọ́lẹ́tì mọ́ṣáláṣí wa bá jẹ́bi tó ní yéèpẹ̀ ni lẹ́yìn bá tiẹ̀ tù ú tó da yéèpẹ̀ bó ń bẹ̀ náà kò sábòrò ń bẹ̀ ìmọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí nísìn bíi tiles rug kọ́wádà but ṣèbí yẹn lè tún ọkàn tún lọ hapa ló bá jù sílẹ̀ báyà da yéèpẹ̀ bò ó ní kò sí yéèpẹ̀ náà ni kò sí yéèpẹ̀ náà ni wọ́n kò sí yéèpẹ̀ náà ni lára bá ti máa bá mọ́ṣáláṣí lò náà nìyẹn ká ṣàmójútó ilé ọlọ́run ó pàtàkì ó pàtàkì ilé àlùwàlá bí ó ṣe máa má ilé ìtàn àwọn mulhaqat mulhaqat al-masajid gbogbo àwọn tẹ́ pẹ́tọ̀ ní àsìkò tá a wà yìí kò sí bẹ́ẹ̀ ṣe kọ́ mọ́ṣáláṣí tẹ́ ní rí wọn lára ẹni ilé àlùwàlá àbí sọ̀nàbí sallallahu alaihi wọn kọ́lé àlùwàlá wọn sì kọ́lé ìtàn wọn sì kọ́lé gbẹ́ wọn sì kọ́lé wẹ̀ tó wà wá kó wá kírun ni ṣùgbọ́n àwọn òpin sì pé mọ́tíláṣí ò lè fẹ́ dé ní sí at least ó kéré jù ẹ balẹ̀ àlùwàlà láwọn mọ́tíláṣí mi ṣùgbọ́n náà wá wá mọ́tíláṣí ẹ̀jẹ̀ jẹ́ lára yín tó àdínàdàlà ah, ilé kan kọ́ àní ah, wọ́n gan wà ní sùúrù pé àbí mọ́tíláṣí kọ́ lélẹ́yìí ni bẹ́ẹ̀ sì ni kèjì náà àwọn kò pọn dandan àmọ́ ti di ń fẹ́ pé kò sí ní àlè kọ́ mọ́ọ̀kì ká àwọn nǹkan wọ̀nyẹn so ó wá ti dojú sí àwa jẹ̀mọ́ ní bá ṣe mọ̀ ṣàmójútó gbogbo àwọn àyíká yẹn náà nìyí mọ́mọ́ retí kan sọ fún ọkọ̀ tó gbálẹ̀ mọ́ṣáláṣí mọ́mọ́ retí pé ókè ẹ̀mọ́dọ̀ ẹ̀mọ́ ṣe ìdọ̀tí sí lálù àlá wọ́n ní mọ́ sọ fún ọ wọ́n náà mọ́ ọkọ̀ gbọ́rọ̀ gbọ́rọ̀ ṣe ẹlẹ́ni àdókò àrùn pákó fifty minutes advance wà sọ́rọ́ lọ́la yóò wá ti igi wọn pọ̀ ìwọ́ dé oṣù gi kalẹ̀ òun náà dé oṣù kalẹ̀ gbọ́n ẹnu àdẹ́dà dìde igi wa blọ́ọ̀kì omi omi yálò àlá òtún wa lòtún ráyà ti flush ẹ̀ so iye kẹsì náà tó dáa so gbogbo wa àtọkùnrin tó bí ní agbọ́dọ̀ pé à ń ṣàmójútó ilé ọlọ́run gbogbo bíkíbi tí ọlọ́run bá ti wà láì ṣe ẹ̀ṣà mọ́síláṣí kan sí mọ́síláṣí kan náà mọ́síláṣí kan máa ń kírun nìkan máa ń tọ́jú a ibi tó ti kírun ẹ̀ náà nígbà tó bá délẹ̀ tó bá fẹ́ kírun bẹ́ẹ̀ náà nìyí àwọn búkọ́lá bó kírun bẹ́ẹ̀ wà á nípa kan àbí kejì tí wà kú mẹ́ lára rẹ̀ òun náà ni al-infaq al-infaq máa ná a máa náwó lé mọ́síláṣí lórí ojúṣe gbogbo wa ni ká máa ná sílé olúwa kò dìgbà tó bá tó ń bèrè kátó mọ̀ yí pé a máa ń ṣe fi sabilillah ìgbà tó tán béèrè bẹ̀ àwọn mọ́sálásí gbòmí mi lẹ́jọ́ pé àwọn jẹ̀mọ́ bẹ̀ àwọn elétò mọ́sálásí wọn àti fẹ́ kọ́ máa gba máa fi sabilillah gbogbo gbà zuri asiri magribi ishai ìrìn gbogbo wákàtí márùn-ún wọn àti ìgbà tó pé tẹ bá ti ń béèrè jù náà ni àwọn ìmọ̀ sálọ ni ẹ̀rọ kínú ni mo ti kínú lé ní kí ló dé yìí lẹ́ẹ̀kọ́tà ìgbìmọ̀ ìfẹ́ sọ fún yín ni kò sówó lọ́wọ́ mi ni ah, wọn ò bèèrè ụlọ lọ́wọ́ rẹ̀ so yín mọ́ mẹ́lẹ́ mi kó má kẹnu mọ́sálásí tí má kẹnu lè lórí èlò tí ó sílẹ̀ tójúṣe wa ni ká náwó sílé olúwa ní tí bá ṣe náà ní òkùnkùn gbà wàláhì ní tí bá ṣe náà yóò ah, fánù lẹ́yìn fánù yìí ti ìṣẹ́ bá ti náà ni ó gbà lọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀sáájì ní káàkiri wọ́n ní bùkátà wọ́n ní bùkátà àwọn olówó sì ń bẹ ní nàìjíríà tó dá sí pé wọ̀lọ́hí àwọn nìkan gan wọ́n tó kí wọ́n gbé bùkátà gbogbo mọ́ṣáláṣí tó wà nàìjíríà wáyé kò sí ọ̀pọ̀lọpọ̀ òfẹ́ ṣe tó fi de pé tọ̀ àlùmí ò máa àmọ̀ retí látòkèrè lárúbáwá tó kọ mọ́ṣáláṣí lárúbáwá tó gbẹ lárúbáwá tó ṣe lè àwọn gómìnà lè ṣe táwọn náà lówó so kò sẹ́ni yẹn nìyí ẹlòmíì ń bẹ lárúbáwá tó ṣe pé ó kọ́ mọ́kíláṣí ta lówó jùlọ ta ní owó jùlọ so ẹ̀mí ìṣe yóò wà fún wa lára ojúṣe wa pẹ̀lú mọ́ṣáláṣí nìyẹn ká máa náwó sílé ọlọ́run ká máa náwó kò dùgbà tó bá tó gé fánà lọ́wọ́ mẹ́ta ó fẹ́ fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ ìkan gé kúrò ó tún fẹ́fẹ́fẹ́fẹ́ ìkan náà tún gé kúrò ah, ok ó sì kọ́wọ́ kan káwọn mánéjì náà bẹ́ẹ̀ kò nígbà tó bá tó di bẹ́ẹ̀ wọ́n lè pààrọ̀ ẹ̀ bá a ṣe ń pààrọ̀ nǹkan tá à ń lò nílé a lè pààrọ̀ ẹ̀ in fact mọ́tíwájú ní ìdààmú tó di lé wa lọ tó bá yé wa dé lẹ́bù yẹn táwọn táà fi máa ń bá mọ́tíwájú lò òun nìyẹn táà fi máa ń tọ́jú ilé ọlọ́run dáadáa à ń nà á sílé ọlọ́run à ṣàmójútó sílé ọlọ́run bí a bá délu mọ́kà bó délu mọ̀dínà á yóò tún gbọ́ lọ́wọ́ bá tóbi táwọn èèyàn bíi tiwa tí wọ́n ń dá lára nílé ọlọ́run so ó dọ́ wa jẹ̀mọ́ lára ojúṣe wa pẹ̀lú mọ́ṣáláṣí òun náà nìyẹn lára ojúṣe wa ni bákan náà nínú ojúṣe wa pẹ̀lú mọ́ṣáláṣí ni pé mọ́ṣáláṣí ìṣebi tí a ti máa táà ti máa ṣòwò àìṣòwò ní mọ́síláṣí àìtajà bẹ́ẹ̀ ilẹ̀ ìrajà ní mọ́síláṣí àmọ́yàn lè bẹ̀rẹ̀ lọ́rùn mọ́síláṣí lórí èwò wọ́n lọ́n dákun owó mi jẹ́ kó fẹ̀sí o bísínẹ́sì mi jẹ́ kó gbòòrò kò sáàbùrú mẹ́ ṣùgbọ́n àká ṣòwò gangan nínú mọ́lẹ́ ọlọ́run kò sáyè sí ẹnìkan tó fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ ó wá bẹ́ẹ̀ ó dé ṣọ́ọ̀bù wọn bẹ́ẹ̀ wọn lò wá mọ́síláṣí ó bá wá bẹ́ẹ̀ mo ti wá ní lọ́mù ìbáyìí wọ́n ní mo wá ti wá béèrè price àwọn kìíní yẹn ni ẹ̀jọ̀ kẹ fún price yẹn quotation àbí kílẹ̀ mọ́rọ́ pé toast tọ̀ dẹ́ka bọ́ta ló sọ kò yóhun bẹ́ẹ̀ bá bọ́ta yóò bá wù ní tó ń ni dúnàdúrà ó mọ lọ níta àwọn kan á ní lókùnkà lọ́wọ́ wọ́n mọ̀ yín ló ń fọ́n ní ó yá ó yá máa kọjá rẹ̀

tẹ́bára ẹni tó bá ń ṣe kátàkárà ní mọ́tíláṣí ẹ̀sọ́ fún pọ́ lọ́wọ́ bò níbi òjèrè àzíkiri tájẹ fún wọn nìyẹn zíkírò ni so ayé tájà ní mọ́tíláṣí bẹ́ẹ̀ láì rajà bẹ́ẹ̀ náà ni àwọn kan fóònù wọn yìí ṣé ti yé tẹ́lẹ̀ kan bá sálámù ọ̀sẹ̀ lórí wọ́sàn sálámù alẹ́kùn ó wá mú àwọn àwọn items yẹn wá wọn ẹjọ can you give me the prices of these items wọ́n sì mẹ́nu mọ́tíláṣí bọ́ọ̀tà ah, because ó ti wà pẹ̀lú ẹnu wọ̀ bọ́ta kò mọ̀ wá kò mọ̀ price rẹ̀ fún tó ti yé gbọ́ àwọn kan yẹn òun la gbọ́dọ̀ gbọ́yé dáadáa lákòótán torí àsìkò lórí eléyìí mọ́ṣáláṣí èṣèlú tí a ti máa ń wá wá táàmù wá ru àwọn ẹjọ́ tí ò láǹfààní nínú tó bá pẹ́ àsìkò òun ni kákẹ́nù àsìkò tìláwà ni ayé tìláwà àsìkò wáàsí ní kágbọ́ wáàsí ká má fi kan dí kan lọ́wọ́ àsìkò oorun ẹjọ́ kọ́ ló kàn àsìkò wáàsí ìdásìkò ẹjọ́ kìí ṣe àsìkò ẹjọ́ so eléyìí lára àwọn àlàyé díẹ̀ tó wà níbi ojúṣe wa tí àwọn ilé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀keje wọ́n ní ṣe àlè kínú ọ̀ràn yàn lẹ́yìn ẹni tó yẹn náfìlà bẹ́ẹ̀ ni àlè kínú ọ̀ràn yàn lẹ́yìn ẹni tó wù yẹn náfìlà àwọn afẹ́ kí Madrid òun sì kí ti tiẹ̀ ó wá mú náfìlà wá ṣe àlè tó sẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí èrò ẹ̀yìn tó ń sì jẹ́ mọ́mù fún wa bẹ́ẹ̀ ni tígbà láì bá wà fún ǹjẹ́ ṣé òǹtọ̀ òun ìyẹn ni ẹni tó yan náfìlà ṣé yóò wá gbóhùn sókè torí pé nǹkan àfẹ́ kí mọ́gíríbì àkísókè ni rárá kò bọ̀tìkátà yìí ìmáàmù wa nìyẹn kó wọ́n kí bóhùn ṣe fẹ́ kínú títí ẹ̀ àwọn wà lẹ́yìn rẹ̀ nítawà bùkátà lẹ́yìn ẹ̀ òun náà ní rákà rákàtì nìyí tó kó sínú ìnàró ìrùkú ìjókòó ìforíkanlẹ̀ ìjókòó ṣèyí tá a bá ti lẹ́yìn ẹ̀ làwọn mọ̀ ẹ ó kàké sókè àbó kàké sílẹ̀ gbogbo yẹn nìyí kò ní ìkànṣe sókè sọ àwọn ẹ̀rí ó pọ̀ tó tọ́ka lórí eléyìí nínú sunna anabi sallallahu alayhi wa sallam so salatu al-muftaridi al jaiza tó ti yé wal aqs bó ṣe tọ́ kákìnà ọ̀ràn yẹn lẹ́yìn tó yẹn náfìlà bẹ́ẹ̀ náà ló tọ́ kákìnà náfìlà lẹ́yìn tó ń kí ọ̀ràn yẹn ẹ̀ ló wá dé bọ́t irun tó ń fẹ́ kí olóko méjì ni àá fẹ́ kí olóko mẹ́ta ẹ̀ tó bá kí méjì ti tiẹ̀ tó bọ́ jókòó tó ṣàtàyà tó sálámà ìwọ́dìdé kó mẹ́yẹ kan ti ẹ wá ó ti yanjú ẹ òun kàkí ó sílẹ̀ ọgbó wa ní tiwa ní tiwọn kàkàkí sókè ní gbogbo àwọn yẹn ní ìyẹn fún yẹ kàkàkí sókè níbi ìlú tá a fi kàkí sókè kì ṣọ̀ràn yẹn bẹ́ẹ̀ ni kì í ṣorígun súnà ni kàkàkí sílẹ̀ níbi ìlú àkésílẹ̀ súnà ni kì í ṣọ̀ràn yẹn àmọ́ kátẹ̀lé mọ́ọ̀mù ọ̀ràn yẹn ni lópin àti àti lè gba ẹjẹ́ bí mọ́ọ̀mù wa àwọn àtẹ̀lé. Sotiye? tó ibi táà ní ti yẹ tó ń rí òun náà nìyí tó kò sábúrú níbẹ̀ kíyàn kínu náfìlà àbí ìnù ọ̀ràn yàn lẹ́yìn mọ́mù tó ń kí ọ̀ràn yàn àbí tó ń kí náfìlà. ìbéèrè tí ó tẹ̀lé wọ́n ní ẹ̀tọ́ wo òun la ní fún ọmọ ẹ̀sìn gbélé fún ọmọ wa tá a bí tí kò sí lọ́dọ̀ wa. ọmọ wa táwa bí àmọ́ kò gbọ́dọ̀ wa omi ń gbébò mi bí ń gbọ́dọ̀ bàbá rẹ̀ àbó ń gbọ́dọ̀ ìyá ìyá rẹ̀ tó ti yé so ìjà tí ẹ ojúṣe kan tá a fún bẹ́ẹ̀ ni ọmọ wa náà ni tó ojúṣe tí bàbá máa ibi tí ó gbé in fact ibi tó lọ gbé yẹn nìyí pẹ̀lú take yamma ta bi onan alaba Allah subhanahu wa ta'ala ni wa ala al mawludi ona ni ẹ̀yin tí wọ́n bí ọmọ fún ẹ̀yin bàbá bàbá rizquhunna ke wá di jẹ mu fún ìyá ọmọ nbe bá wá jẹ mu fún ìyá ọmọ ọmọ wọn ko torí ọmọ lè ṣe tó bá bi da pé yẹn ni ke wá ariziki di fún ìyá ọmọ nítorí ọmọ rà pé ojúṣe yìí ni kẹ́ ẹ mójútó àwọn ọmọ náà tó ojúṣe òbí òun ni kó náwó kó nára kó nálé kó ná aṣọ ọwọ́ lọ́mọ ẹ̀ lórí ó ń gbọ́dọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ ẹ̀ ojúṣe ẹ̀ ni so ló dájú pé ìpínlẹ̀ lélẹ́yìn ṣùgbọ́n tó yẹ pé tọ̀ ibi tá a fọmọ wá sí kó gbé ẹni tó ń gbé pẹ̀lú bóyá fún dìkan àbí kejì àbí torí ìsúnmọ́ kan àbí kejì ó ti tà wọ́n lá ó ti wà responsible fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní yìí ilé iná ni kò sàbùrù mbẹ́ ó nà wà lọ́rùn rẹ̀ tó wá àkànní wò pé wẹ́ á ti jọmọ wa nu á ti jọmọ wa nu bí òkú rọ́bà tó bá ti jẹ kórí jẹ tó bá dimu kórí mu kórí mu tó bá hmm, ń mara ọba nǹkan ọmọ tí yàn bí tó bá pé àwa àti bàbá ọkọ àti ìyàwó wọn so yìgì òun ni wọn fi bí òun là ń sọ yìí so ojúṣe ti ń bẹ lórí bàbá lórí ọmọ òun náà nìyí ètò ẹ̀kọ́ ètò kéwú ètò òwe yóò kọ́ṣẹ́ ni yóò fọ́dá ìwé ìwé ni ọ̀rùn ẹ̀ ló wà ṣùgbọ́n tó wáyé pé ibi tó ọmọ yẹn ń lọ gbé bàbá ti ju guidance tó ti àdánà ó ti jùúlẹ̀ fún ẹni yẹn ètò ìmójútó rìáyà ó ti jùúlẹ̀ fún ẹ kò sáà burú mẹ́ bàbá yẹn dá nìyẹn. tòwálé ilẹ̀ amọ̀rọ̀ ẹni tó jẹ́ aláṣẹ lórí nǹkan máa ń transfer mọ̀sùlùmíyà rẹ̀ lórí ẹlòmíì tẹ́ni ẹ bá ti gba no problem. nọ́mbà nine nínú ìbéèrè wọ́n ní kí ni Islam sọ lórí ká lo nǹkan property company tó sì jásí pé company ò sọ pé ká lò àti ká má lò kí ni Islam sọ mẹ́rin bí àpẹẹrẹ nísìn káfọn lára àwọn living examples wọ́n gbà gẹ́gẹ́ bí driver fún company bí àpẹẹrẹ ni o gbàtọ́gbà gẹ́gẹ́ bí driver fún company àti wọn tí wọ́n gbà wá fún ọ̀gá Chinedu ọ̀gá Aliyu Adamu àmọ́ gbé wọn okay àwọ́wá kọ́mpìlẹ̀ sọ̀rọ̀ pé a lè fi gbẹ́lẹ̀ náà bá lè fi gbẹ́lẹ̀ mi ṣùgbọ́n àwọn tọ́lá mọ́ gbélé lẹ́yìn àwa gbé kanú àwọn ọ̀gá lọ sí fún ètò kọ́mpìlì àwa ń padà bọ̀ wá àwa rí ìyàwó wa bí àpẹẹrẹ tó ń bọ̀ látọjà àbọ̀ ń bọ̀ láti ibì kan àpàdé ẹni yànà pàjá ó sì ń bọ̀ wá lé ń bọ̀ wá sámú kòkò ṣáà lè gbé àbá lè gbé kọ́mpútà sọ fún wa wípé wọ́n gbé yàn wọ́n sì ní gbé yàn ṣáà lè gbé àbá lè gbé à lè gbé tó ti yé à lè gbé torí pé àkọ́kọ́ kọ́mpìnì ló ní mọ́tò àbí àwọn náà ní ọkọ̀ wọ́n ti sọ táàsì ọkọ̀ ṣe àwọn akọ́láwà sọ pé wẹ́ ṣe nígbà tẹ́ ìsọ fún ẹ sọ pé mi lè gbéyàwó mi wọn ní gbéyàwó rẹ náà sọ tí wọ́n bá fẹ́ mú ìgbéyàwó wọlé ìwọ ló wá ìṣòwò fún kọ́mpìnì pé because ó ti yàtọ̀ síra wọn a company car ọkọ̀ kọ́mpìnì ni company staff ṣùgbọ́n tí ìyàwó ẹni bá jẹ́ staff company tán náà tó lè gbó tó bá gbé ẹ̀rí pé ó jọra wọn ṣùgbọ́n àwọn èdè ilé company ó lọ ra èlùbọ́ àti kíní kan ní lórí gbogbo ẹ̀ ló fa gbọ́dọ̀ yìí táàmà lọ́kọ́ lé ká tún fi ọwọ́ kó mí ni òjú lọ́kọ́ lé o ẹni olọ́kọ́ lé láàrin yẹn tó alẹ́ tọ́ bó ṣe olè kó mọ̀ ká fi gbé non-staff àbáwọn tí wọ́n ní ká gbé táwọn bá fẹ́ ṣe é àwọn aláṣẹ̀ṣẹ̀ gbàyọ̀ ńdẹ́lọ́dọ̀ company táwọn rò pé wọ́n sọ wọn sọ wọ́n sọ wọn sọ kọ́ á gbàyọ̀ ńdẹ́lọ́dọ̀ wọn torí pé eléyìí ti dàpọ̀ basis torí pé ká mọ́tò gbé èèyàn ìyẹn là ń gbowó oṣù fún àwọn náà ti mọ̀ mọ̀ nínú uruf uruf company ni pé àwọn òṣìṣẹ́ company láfi gbé tó fi fún wọn lówó oṣù so ìpínlẹ̀ nìyẹn so ẹni tí yóò gbé yóò fi gbẹ́ lòmíì yóò gbà yọ̀ǹda lọ́dọ̀ company kó tó di pé yóò gbé ẹlòmíì so ìyẹn ló lè shift ìpínlẹ̀ yẹn tó clear báwọn náà péré nìyẹn bá a ṣe wá sọ yìí ká fi wọ́n gbogbo bíkíbi tó ní kálukú wa táà ti ń ṣiṣẹ́ bó ṣe rí gẹ́lẹ́nu àìládéhùn àìní àmánà sheikh ahmad saad habibullah kútùbà wa tí wọ́n parí fún wa nínú oṣù yìí lórí kí ni àmánà lára àmánà kan náà nìyẹn ẹlẹ́ni ògbé mọ́ ọdún kan fún ìyógbé travel ọ̀gbọ́ wà bí ó ti dọ́yọ̀ ọ̀yọ́ ló wà o níbo ló wà ọ̀gá mo sáré fẹ́ dájégúnlẹ̀ ni ó wà ní ẹgbẹ́ lọ́lẹ́gùn ẹ̀ ajégúnlẹ̀ làgbínlẹ̀ yín ẹ̀ẹ́ ibẹ̀ dá sálẹ̀ gbàjẹ́ wà lóko àókò báwo adégúnlẹ̀ ni ara adégúnlẹ̀ ti kọ́ ayẹ́sì gan kò síjà lẹ́gúnlẹ̀ mọ́ wọ́n ìjà mọ́ irọ́ mi ó máa mọ́ gun irọ́ tó ti gbá wọn kan wọ̀nyẹn nìyí wàláhí n tó ń ba àwùjọ wa jẹ́ òun náà nì sàn láàrin irọ́ ní máa mú yàn pẹ́ lórí ọjà so àlẹ́tọ̀ ká lo property company àyàfi ti company tí wọ́n define ẹ̀ fún èyí tí wọ́n bá ti define ẹ̀ fún ààlẹ́ tọ̀rọ̀ àti tá a bá ti lo àti jàmbá kódà kan mọ́ sọ fún wa àti jàmbá àti jàmbá so ìyẹn àfẹ́tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ rẹ̀ sí àbí ní ìpínlẹ̀ ìfẹ́ ó àfẹ́tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan gan-an gan-an ni o wọ́n yẹn ń pa yálà ẹ̀jì rẹ̀ lómi tó fi mọ́tò kọ́ńpìlì ó fi ń kérù omi fi ń kẹrù ah, sani kò fi gbèrò ní ẹ̀ wọ́n làbí ẹ̀ ṣe ìgbé àti ṣe láti jẹ yorùbá yìí ló bá òun ó ti gbẹ sálárì tí ń gbẹ sálárì tí sọ́kọ́ tó dà wà láàyè kò dá wọ́n náà sì mọ̀ kó tó bá ní kó sọ fún kọ́mpìnì pé o fẹ́ fi gbéyàwó rẹ̀ wọ̀n nígbà bó lè sọ ah, ẹjọ́ ọ̀gá mi mo pàdé ìyàwó obìnrin sì ń fẹ́ gbé lọ́lé àbó gbádùn rẹ̀ tó wà lẹ́nu iṣẹ́ tó ẹni nẹ́ẹ̀tì sákìlẹ̀tà lókù tó àwọn náà mọ̀ àmọ́ tó ń pè ní ìbàjẹ́ a máa ń ṣe ni wọ́n náà kó sàánú wa náà ìbéèrè tí ó tẹ̀lé wọ́n ní alábàgbé tó dá pé mọ́ ṣàmójútó ààyè kan bóyá ìyẹn pa gbogbo àwọn aráalé pọ̀ òun ló wá máa ń ṣàmójútó ẹ̀ gan-an àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn ẹlòmíì máa ń ṣe ìbàjẹ́ sáàrin àti ààyè yẹn wọ́n máa ń ṣe ìdọ̀tí sí òun náà nìyí kì í wá dákẹ́ a máa wọ̀ wọ́n lépè a máa ṣépè fún wọn so kí la lè fi sọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ìsìláàmù nìkan ló pàtàkì ìwọ alábàgbé dópin dáàlà tó nítumọ̀ ìsìláàmù ni débi pé ipò tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó gbé ìwọ alábàgbé tí alábàgbé tó gbélé ìmọ̀lẹ̀ náà tó máa ń pè ní alùwàsọ́yá aláṣọ̀rọ̀ ten advices tọ́lọ́run fún gbogbo àwọn ànábì rẹ̀ kò sánà ànábì ọlọ́run wa kan tí ó ní àwọn wàsáyá mẹ́wàá yìí nínú àwọn wàsáyá mẹ́wàá ìkan nínú ẹ̀ lẹ́gbẹ́ ni <laughs> hakú aljiran aljiwar ìwọ alábàágbé islam ṣe mú wá nìyí tọ́ ọlọ́run wá pàdé fánàbí sallallahu alaihi wasallam ìwọ alábàágbé fánàbí sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa jàmá ó kẹnu ó kẹnu débi yí gbé àní alágbàgbé rẹ ò gbọ́dọ̀ mọ kọ̀m̀pléènì ebi kí wọ́n sì máa jẹun lókè mo yó alágbàgbé rẹ nìyí mùsùlùmí ni o kèfèrí ni o ẹlóṣà ni o kódà kó tó ń bí díà alábàgbé ìwọ alábàgbé dádúró kódà yẹ pé alábàgbé yẹn nìyí kúfùrù mẹ́lá rẹ̀ ṣégùn mẹ́lá rẹ̀

mo ti bàdá ẹ lóde dákun dákun sàánù mi ìnira la ń lára ìwọ alábàgbé sálábàgbé nìyẹn ló dẹ́ pé jẹ̀mọ́ àyàfi ká yìí ní àkọ́járí so islam ní tọ́lé kíní yìí kó lálà kó nítumọ̀ ìwọ tó ń bẹ lórí ẹ sálábàgbé rẹ jẹ̀mọ́ ó mọ̀ á lọ́tà ìkú ni àmọ́. ó ní principles ó ní dọ̀wábìt alákọ̀ọ́kọ́ má fara ní má fara rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìṣe nàmbà tù tẹ́gbọ́ má fara pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ẹlẹ́ẹ̀kejì ó ní pé ràn lọ́wọ́ kún lọ́wọ́ gbé nira kúrò fún ẹni tá àfara ní a tún gbé èyí tó jẹ́ nira títí a sì wọ́n náà tún gbé ọdún mélòó ọdún méjì èyí táwọn sọ yìí ó o ká má fara nìyàn yẹn má fara nìyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú ìṣe pẹ̀lú ogún ẹ̀hẹ́ má fara nìyàn ẹkún gbà níyàn lórí àkànṣe akọ̀fẹ́ ó pé fàá mo lówó àwa fẹ́ fowó yẹn ní níbò rẹ̀ lára má o ìṣẹ́rẹ́ ẹ̀ so àyífara ni alábàgbé wa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú ṣe bákan ìnira tó máa ń bẹ fún alábàgbé wa a gbìyànjú bó o láṣẹ gbé kúrò fún eléyìí sọ̀rọ̀ Islam ẹ̀sì sọ̀rọ̀ pé ẹ̀ mùsùlùmí sunsun rárá alábàgbé rẹ̀ ni ṣé kírísítẹ́nì ni tó bá ti lè mọ̀ àfi bóyá ṣẹ̀rí ò bá gbẹ̀ láyè lókun tó bá ti gbẹ̀ jíjẹ́rẹ́ bá sọ pé mọ́ ṣe ó ti tán nínú ẹ̀rọ̀fù mọ́ bá lọ anábì sallallahu alayhi wa sallam ó ní tẹ́ ẹ bá dáná àti kàdíìtì náà nbùlùkùmọ̀ náà bẹ́ẹ̀ bá dáná ẹ bá dáná bí èèyàn dáná bí oúnjẹ oúnjẹ òkè bí wọ́n omi àmàlà bí àpẹẹrẹ náà ní fàáṣì máa ẹ lékún mi yẹn tó rárá gbé yín <laughs> ẹ wo bí kìíní yẹn bó ṣe kílẹ̀ tó bí Islam ṣe wá tó bàbá ṣe rẹ̀ sí àrònú next room next room a ronú front room back room a tún ronú tí wọ́n rí jẹ but alhamdulillah ilé oge tí tó gé ṣe oníkálùkù náà ti ń ẹ̀hẹ́n tó bá dúpẹ́ ní ìjọba fún wa lè mọ̀ kò ní rọ̀ wá lọ́rùn kan máa ní ẹ̀dá fún iṣẹ́ ẹlẹ́dẹ́jẹ́ o ṣé <laughs> ṣe àwọn tàwọn sọ fún ẹgbẹ́ àgbẹ̀ èyí ó gan orúkú wa kò gbá bá fi lè ní fílẹ̀ pé ah ara ni wọ́n a gbọ́dọ̀ mọ̀ pé àfi ká wọ́n náà tá a fi gbé ìnira kúrò fún wọn lára àwọn dọ̀wá bí tó rẹ̀ nìyẹn ká má fara ní ká sì gbìyànjú àti gbé ìnira kúrò bàbá ṣe ní kàfà wọn fún alábàgbé wa so alábàgbé ni wọ́n ṣàmójútó ó ṣàmójútó ó ń ṣe kí lè yín lè dọ̀ kó lè mọ́ ó ń gbìyànjú ẹ̀yin tí wọ́n ń ṣìdọ̀tí síbẹ̀ òun náà mọ́ tó fi lè sẹ́yìn lẹ́sàn ló kó mọ wọ̀nyí ní èpè lọ kó náà máa ṣe báwò kó má ṣe pé tó ti yé kò dìgbà tábà tó ṣe pé kó tẹ́pẹ́ mú yàn ìyẹn lè má ṣe pé tí yóò sì máa wèpè tẹ́pẹ́ ó sì máa mú tọ́lọ́ ó ṣe pé fún kìí ṣe yẹn nìkan ló ń ṣe pé ọmọlẹ́kọ̀ ọlọ́run là inú ni wọ́n àwọn náà máa ṣe pé àwọn èèyàn táà jẹ́ rírí nípò míì wọ́n ṣe pé fẹ́ lómi àwọn àjọ náà ń ṣe pé tó gbìyànjú bá ń wèpè lóòótọ́ ẹ̀sìn islam lọ́rọ̀ lórí pé ìyá iṣẹ́ a máa ń ṣépè fún mùsùlùmí ọ̀rọ̀ ń bẹ lórí èyàn èyàn kọ́ la fẹ́ sọ kókó ọ̀rọ̀ ni pé à ń tún nǹkan ṣe àwọn kan bàjẹ́ ṣé ẹ ká fún wọn lépè ká pèpè lé fún wọn a nídìí ẹ̀ ká ṣe sòrò tẹ́tí anábì sallallahu alaihi wasallam ittaqu al-mala'inu àwọn kan mẹ́ta kan ń bẹ ẹni ń bá kọlù kanú mẹ́ta yìí òun gan fúnra ẹ̀ ẹni èpè ni alákọ̀ọ́kọ́ kí ẹ máa gbọ́sẹ̀ ibi táwọn èèyàn ti ń jókòó láti gbẹ ẹ máa ń jókòó sí wà lọ́bẹ̀ wá tọ̀ wà lọ́bẹ̀ wá yàgbẹ́ bí wọ́n fún ẹ pé ti mú bí ó sì láwọn èèyàn tí wọ́n tí wọ́n ní ní ìlàmọ̀jú kúrò ah olórí ah, ni gbogbo tó ń tó ń tó ń so ẹni tó ṣàbójútó yẹn nìyí kó mọ̀ ṣe pé kó mọ̀ ṣe pé kó ṣe sùúrù tó ti yẹ kó ṣe sùúrù ẹ in tí ò ní tán la máa ń pè ní kíni la máa ń pè ní ìtàn òun náà padà di ìtàn nílé òun ẹ ìpadà in tó sì ṣe sí òun ni kó tún àníyàn rẹ̀ ṣe tá ah, eléyìí tí mò ń ṣe yìí mò ń ṣe torí àṣẹ ọlọ́run tó ní ká mójútó àwọn alábàágbé wa ni so ìyẹn ni kó mọ̀ ṣe pè fún wọn kó fèpè lẹ̀ ẹ̀ tó bá máa wọn tó lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ landlord tí wọ́n pè wọ́n sákèésí kó lè gbégbé sẹ́yìn wọn ilé ìbéèrè kọkànlá. Okay. wọ́n lẹ́ni ẹni ya tí wọ́n ti wá bá ní ẹ̀sọ̀dọ̀ kan mọ̀ ṣépè mọ̀ oríṣìí ṣépè náà ni bó ni ó ṣe bá lọ àmọ́ òwúrọ̀ náà ni tó pẹ́ pẹ́ ní táàtì ni mo bá sọ̀rọ̀ náà ni tó bá jẹ́ mùsùlùmí a lè jẹ́ ká mọ ká sí ọ̀rọ̀ ọlọ́run rà nábì ká sí fún káka fún ká sì mọ oore tó ń bẹ níbi iṣẹ́ tó ń ṣe ó ń ṣiṣẹ́ dáadáa tó èpè tó wá fi fún ẹnìyàn kó náà yẹ̀yẹ́ kúrò lóòótọ́ ní táwọn ènìyàn ṣe yìí ìwà èpè ni bọ̀t kó mọ̀ sí pé fún wọn torí pé èèyàn omi lè yàn ìyá máa sàn wọ́n yẹ pé inú àwọn ọmọ rẹ̀ náà ló padà lọ fẹ́ àwọn ọmọ tó ń fèpè ránṣẹ́ sí èkó bá dè náà ìbéèrè tí ó tẹ̀lé wọn ní bóòlá sì lè bá genotype bóòlá sì lè bá lò ṣé genotype tá bá mọ̀ síyẹn lè prevent wa ká má ṣe ìyàwó mọ́ àkọ́kọ́ ká mọ̀ dájú pé ìsìláàmù lábọ̀ wa lọ́rùn láti mọ̀ genotype genotype ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ lẹ́ni ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ìsìláàmù lábọ̀ wa lọ́rùn pé tó bá ti fẹ́ fẹ́ yàwó nínú mọ́jẹ̀mú ṣòro tó àníká oníkẹ́ni kò mọ ìran ẹ̀jẹ̀ tí ìyàwó rẹ̀ abẹ́ obìnrin tó fẹ́fẹ́ tó ní lára hmm, àbí kí ni jíìnì rẹ̀ ìsìlámù lábọ̀ wà lọ́rùn kò lábọ̀ wà lọ́rùn tó túmọ̀ sípà lè ṣe kò túmọ̀ rẹ̀ kágbọ̀yé kò pọn dandan kíyàn ṣe wọ́n kì í sì ṣe wọ̀ ká ṣe sókè tọ̀ ibi tí islam kọ́ dó sínú ẹlẹ́ẹ̀kejì tí islam tún dó sínú pé tó bá ti wá ṣe tó ti túlé túlé tó tọwọ́ bọ òkú lójú ó ti rí pé ah ìnira ọjọ́ iwájú ó wà lára ìbágbépọ̀ wa tá a bá fẹ́ra wa ẹ̀hẹ́n ìsìláàmù onífẹ́ kò fẹ́ mọ́ tó ti yé ìsìláàmù onífẹ́ kò fẹ́ ìsìláàmù wọn ẹjẹ́ kò tójú bọlé wọ́n ló tójú bọlé wọ́n ló rí ìkúrì ẹ̀ tó bó ti wá rí yẹn náà nìyí ó wà bàbẹ́ pípa nàbì sallallahu alaihi wasallam idha sami'tum bil waba' fi ardin wa antum fiha tẹ́ bá gbọ́ pé ìnira kan bẹ nílùú kan ẹ̀sìn bẹ nínú ìlú yẹn fala tadkhulu fala takhruju minha ẹ má kúrò nínú ìlú náà tẹ́tí yé wa idha sami'tumuha bi ardin tẹ́ bá gbọ́ nípa ìlú kan wa lastum fiha ẹ̀sìn bẹ̀ fala tadkhulu ilayha ẹ má wọ̀ bẹ̀ lọ tòdésìn ó ti mọ̀ nísìn pé kí n bá lọ pákìlú eléyìí ìnira báyìí ìnira báyìí ìnira báyìí ìnira báyìí ní ó padà jẹ́ tèmi lọ́jọ́ iwájú ẹ lè fẹ́ra yín so result genotype nìyẹn ṣèbí ìbí jẹ́ ìfẹ́ mọ̀ náà nìyẹn tó ní genotype àbẹ ẹgbẹ́ lọ fún genotype ìbí tó fẹ́ mọ̀ náà nù ó sì mọ̀ náà nù ẹkọ fún mọ̀ ah ah no no no no ah no ah no no kò gbọdọ̀ jẹ́ sísà yẹn ah no genotype kọ́ genotype ni that is kó bá láǹfààní tó ṣe fún ẹ̀tẹ̀lẹ̀ tòṣì ṣùgbọ́n nípìnlẹ̀ ìsìláàmù lábọ̀ wà lọ́rùn àfa kò ní ni àfa tó bá ní mọ́jẹ̀mú ni kí ẹ̀mọ́ jẹ́nẹ́ táìpù ẹni kó mẹ́rin wa hmm. obìnrin ẹ̀ṣẹ̀ dé lánàá àbí wọ́n ẹ̀ṣẹ̀ dé lénìí wọ́n ẹ̀ṣẹ̀ dé lánàá obìnrin ti wá tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ lọkùnrin náà ó ti ń bẹ tipẹ́tipẹ́ àwọn èèyàn sì fẹ́ra wọn nísìnyí àá ah, ìpìlẹ̀ márèjì anájọ́ adáma àti ìyàwó àwáwò ni kò sí jẹ́nẹ́tàbù mẹ́ aláṣẹ ni bàbá sá mẹ́nìhúmá rí jálán tẹ̀sẹ̀rá wà ní sá tó ó lọ ni ó lọ síláyé parẹ́ ìdàpọ̀ mímọ́ yóò máa ṣẹlẹ̀ bí ìdàpọ̀ tó dọ̀ ti ṣe ń ṣẹlẹ̀ mímọ́ náà ó máa ṣẹlẹ̀ so ẹnì àfáàkọ̀ ní sọ pé dandan dandan ìyẹn gbọ́dọ̀ mọ̀ fọwọ́ sí kílẹ̀ ní ẹ̀ẹ́n pálíbalẹ̀ rán wọn bí alóòtú ọmọ ẹ pé ipe <laughs> kíní kan ní jẹ́ kí yẹn bímọ alóòtú ọmọ bẹ́ẹ̀ so genotype kan ló sọ fún wa tòun genotype náà ni àwọn yẹn manipulate ẹ̀ ah àwọn yẹn tán yíwèé genotype ó wù ú láti fẹ́ nìyẹn ó lọ fún genotype ẹ̀mí ẹ̀ ni pé genotype ló máa decide ó ti gbà pé genotype ńkọ́ ó máa show positive máa ṣe ó jáde ó show negative ah, ó yá yí fúnra ara rẹ̀ <laughs> kí ni ìṣẹ́jú ìjọ ti mú sí rí kí ni a ah, a kọ sa ni mí b C ni mí ó yá yí púrúwù ló mọ́ wọn níbẹ̀ tó tí yóò báyìí tí mà táà tí mà ọ̀tọ̀ níta bá fi lè mà pé kí ní ìmọ̀já burú fún ni ìsìláàmù fẹ́ ká kórì bọ̀ sábà ti mọ̀ ok àwa ń fẹ́ra wa lọ láì sí jẹ́nu tẹ́pù à ń fẹ́ra wa lọ láàrin pa ń fẹ́ra wa àwọn jẹ́nu tẹ́pù àpàdà rí pé ah kìíní yìí kò yẹ kó lọ bákàbàkà bákàbàkà ká lè túká bá lè túká alifásitì alẹ́fìyárí ọ̀sẹ̀hùn tó bá wà láti pray tó bá wà ń kọ́ bá ṣe rọ́ọ̀fù ẹ̀bọ̀ ẹ́ rọ́ọ̀fù ẹ̀zọ́ wọ́n lọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ni àbẹ̀ṣẹ̀ ah, àwọn ẹ̀ gbọ́dọ̀ túká wáìsì ọmọ túká àti wọlé ọ̀rẹ́ bì í jẹ́nẹ́tàbí kì í bá kílù jẹ́ pẹ̀lú akílù ju ní lọ bọ̀tẹ̀fìyárí tó bá wù eléyìí ó lè ní ah pé ó ah nọ́nọ́nọ́ mi lè lọ́mọ́ abẹ́lẹ̀ yìí ah, àbákàrà méjì ah tó dé yìí ẹ̀jẹ̀ ká no problem àmọ́kọ́ra ní gẹ́gẹ́dẹ́gbẹ́ àgbà jẹ́ bí fásitì ìjìbárí onú àjìbára àwọn ọ̀nà ah, abẹ́dà kò rí bá kọ́nà kò sànù wà ìbéèrè tó tẹ̀lé wọ́n ní ṣe iṣẹ́ agbèrò tó dáa tí wọ́n bá yà wọn kankan kúrò ń bẹ̀ tó dáa kẹ́ni tó fi dá ìnẹ̀gọ́ dá sí wípé kìí ṣe èdè ní ẹmọ bájà kìí ṣe èdè níta bájà ní pé ọrùn ọrùn àádàtù náà ìhà táwọn yẹn bá sí nǹkan láti gbà lò kìí ṣe èdè tọ́pá sọ pé bóyá èdè ni ìyá ní kò sí pọ́blẹ́mù níbi iṣẹ́ kí ni agba èrò lọ́pẹ̀rẹ̀ kí ni agbèrò ó ń bá wa gba èrò kí ló rán níbẹ̀ àbí <laughs> agbèrò bọ̀tà àwọn ọmọ pé kò gbèrò tó ti yé ẹ̀hẹ́n so iṣẹ́ agbèrò kò dáa kọ́dà kan fún ìrìn uniform kò bá mu ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn iṣẹ́ tó bá ti léṣe pẹ̀lú pé à ń gba owó lọ́wọ́ àwọn èèyàn kan tí kìí ṣe owó tẹ́sìn lábọ̀ wá lọ́rùn ká so irúṣẹ́ bẹ́ẹ̀ àìṣiṣẹ́ níbẹ̀ bọ́ọ̀bìtù nìyẹn àwọn iṣẹ́ tó bá ti ní ṣe pé wọ́n ń gba owó lọ́wọ́ àwọn èèyàn kan bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn ò lábọ̀ wá lọ́rùn àbẹ́sì jẹ́jẹ́ tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó ṣe léwọ̀ owó bẹ́ẹ̀ àyè gbà ẹ̀hẹ́n so àyè nínú ilé iṣẹ́ òun lára rẹ̀ níṣẹ́ agbèrò àbí ẹ máa wọ̀n yókù lọ torí pé owó làbọ̀ máa gbówó ọ̀nà mo fẹ́ gbèrò wáì fi máa gbówó wáì fún ni kò sínú ẹ̀sìn ẹ fi transporter sílẹ̀ kan gbèrò wọ́n sì jẹ́rò lẹ́ẹ̀ iná ìlú ṣe ìkárí five passenger ń bọ̀ inú ká ẹ ẹ àgbègbè for what owó kí ni. so àṣẹwọ́ àṣẹyìnbọ̀ nísìnyí owó tó ń gbà ẹ nìyí wọn ò ní dírẹ́bà lára wọn ò sì kó nira bá mọ́tò ẹni tán ní lára òun làwọn aráàlú so òun náà mọ bọ́sí tá à ń pè ní mọ̀kúùsù bíi mọ̀lẹ́bí táàkì tètè gba àwọn kíní kan lock up shop kọ́nọ̀bà kó ṣe dáadáa kó túbọ̀ tọ́ àwọn ìjọba sọ́nà dáadáa kì í ṣe owó tó yẹ kí wọ́n gbà ókè tíjọba bá fẹ́ gbà ó di kí ni àlejò ìdíkínú ìdìbá rí àfúnjọba ṣùgbọ́n tí mùsùlùmí lè lọ bẹ́ẹ̀ kó ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn ṣókèlè ó ti lẹ̀ so gbogbo àwọn yẹn ni kò bá mu anábì sallallahu alaihi wasallam ó ṣépèlé àwọn tí wọ́n ń gba orú àwọn kan báwọn so káwáṣẹ́ mi ọlọ́run yóò pèsè tó bá dá sí pé in tí èdè gbólóhùn agbèrò tó bá gbé dání gbólóhùn yẹn nìyí agbèrò òun la bá ń béèrè lórí ẹ̀ tó ṣáà lè ṣe kò sáà níbi yìí o yẹn ni pé ká ṣiṣẹ́ kí ni o kọ̀ǹdọ́tọ̀ àkùsàbùrù níbẹ̀ àbí bàjẹ́ ní bá mọ́tò lọ ká máa bá wọn pèrò sínú ọkọ̀ à ń gbé èrò fún wọn orílẹ̀ orílẹ̀ orílẹ̀ orílẹ̀ oṣòdì oṣòdì oṣòdì kùsàbùrù níbẹ̀ yàn ṣùgbọ́n ṣe agbèrò kan gẹ́gẹ́ bí adatu nas ìbéèrè tó tẹ̀lé wọ́n ní àwọn ọ̀rọ̀ wo àbáwọn ìṣe wo ló lè ní ìdìyàn sí kúfùrù ó pọ̀ àmọ́ torí àsìkò marawa kala gashi tira fawa a sheikh muhammad bin abu wahab rahimahullah wọ́n pè ní nawaqidu al-islam so ti àwọn kan bẹ́ wà kan bẹ́ tó yẹ ká há bẹ́ ní tí wọ́n bá sílámù yẹn jẹ́ tí wọ́n sọ yàn lè kèfèrí àwọn kan mẹ́wàá wọ́n pọ̀ ṣùgbọ́n mẹ́wàá wọ́n mú wá bẹ́ntín a lè lórí pdf ní lórí íńtánẹ́ẹ̀tì a lè download ó wà ní english ó wà ní bí ìmọ̀ bóyá wà ní yorùbá àmọ́ wà ní english ó dẹ̀ wà ní haúsá ó wà ní léèbó ó wà ní lárúbáwá ṣáàrin dúró báyìí pé òjò wọ́n lójú oṣù ìdẹ́ka dúró báyìí àwọn tí a ti láǹfààní wa insha ìbéèrè wa ládàá ní next week وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله